Hello, welcome to King's Academy, the home of African languages. Good day everyone, you're welcome back to class. So now, we want to talk on school situations, it. school situations, okay? So the number one thing that we're talking about is, I am your new teacher. I am your new teacher. Èmi ni olùkọ́ rẹ tuntun. Teacher means olùkọ́ in Yoruba language. Do you get? In Yoruba language, teacher means olùkọ́. New means titun. I am your new teacher. Èmi ni olùkọ́ rẹ titun I am means èmi ni so olùkọ́ rẹ titun I am your new teacher èmi ni olùkọ́ rẹ titun okay the next one is I will teach you government. I will teach you government. government is like a topic do you get so i will teach you a topic called governments governments governments government in yoruba language means ijoba i will teach you governments teach means kíkọ́ n máa yini ní ìjọba. I will teach you government. Do you get? Tell me your names. Tell me your names. Ẹ sọ orúkọ yín fún mi. Names means orúkọ. Like name means orúkọ. So when it when it past S, that means it's no more one person's name again. So Tell me your names. Ẹ sọ orúkọ yín fún mi. Tell me. ẹ sọ. Me your names. Ẹ sọ orúkọ yín fún mi. Do you get it? Okay. Where did you stop in this book? Probably you're using a particular textbook or you got to one particular page So the teacher wants to ask now that where did you stop in this book? Since I am your new teacher, do you get it? Then I need to know where you stop in this textbook, in this your new textbook. In this your textbook. Where did you stop in this your book? ni boni eti dáṣẹ́ dúró ni ìwé weji. Níbo ni ẹ ti dúró nínú ìwé yìí? Book means ìwé. Stop means dúró. Are you getting it? Where did you stop in this book? Where means níbo. Did you? Ni ẹ. Stop means dúró. Book means ìwé. Where did you stop? In this book. Níbo ni ẹ ti dúró nínú ìwé yìí? I get it. Where are the other students? Where are the other students? If you want to ask that in Yoruba language, níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà student means akẹ́kọ̀ọ́ níbo don't forget that where means níbo níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà where are the other students. Then you can respond. They went to the other class. Níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà? They went to the other class. Do you get it? Wọ́n lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ mìíràn. Wọ́n lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ mìíràn. Níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà? The teacher is the one talking now níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà wọ́n lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ kejì ọ̀ wọ́n lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ mìíràn do who asks a question the teacher can ask who asks a question question means ìbéèrè. Who means tani? Tani ó ní ìbéèrè. Who asks a question? Tani ó ní ìbéèrè. Tani ó ní ìbéèrè. Do you get it? Who asks a question? does not understand? Who does not understand? If you add the word, who does not understand? Understand means jige. So, tani koje. Probably the teacher, the teacher has started a particular explanation. So, and he wants to know if the students are going along with him. So he'll be like, Tani Koji, who does not understand? Tani Koji, who does not understand? Do you get? Okay. Do you understand me? She oyè who does not follow what I am saying who does not follow what I am saying ta ni kò fi ọkàn bá ohun tí mò ń sọ lọ who does not understand what I am saying saying means ohun tí mò ń sọ sọ saying means sọ who does not follow tẹ̀lé follow means tẹ̀lé who does not follow what I am saying? Tani ni kò bá ohun ta ni kò bá ohun tí mò ń sọ lọ? Ta ò fọkàn bá lọ? Who does not follow it? Do you get? Who does not follow what I am saying? Who does not follow what I am saying? Tani ni kò bá ohun tí mò ń sọ lọ? Do you get? Take down this note. Take down this note. Do you get it? Take down this note. Kọ àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀. Do you get it? Take down this note. Kọ àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀. Who knows the answer? Answer means ìdáhùn. Who knows? Tani omo, tani omo Ta I want us to start again in this regard. School situations. Do you So the first one now is we're going to run it. I will say it in English and in Yoruba. Please follow me. I am your new teacher. Èmi ni olùkọ́ yín tuntun. I am your new teacher. Èmi ni olùkọ́ yín tuntun. I will teach you government. I will teach you government. N ó máa kọ́ yín ní ìjọba. Government means ìjọba. It's like it's like a course. Do you get? It's like a course or a subject. Mo máa kọ yín ní government government tí Yorùbá rẹ̀ jẹ́ ìjọba. Do you get? Tell me your names. Tell me your names sọ orúkọ rẹ fún mi ẹ sọ orúkọ yín fún mi tell me your names ẹ sọ orúkọ yín fún mi. Where did you stop in this book? Níbo ni ẹ ti dúró nínú ìwé yìí? Tell me where you stop in this book. Where did you stop in this book? níbo ni ẹ ti dúró nínú ìwé yìí. Where are other students? Where are the other students? Níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà? Where are the other students? Níbo ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù wà? Hope you enjoyed the lesson today. please like our video and if you want more we have a promotion on our membership where you can learn 12 different African languages anytime, anywhere, every time for an introductory fee of just $1 for one month. This offer is for a limited time. So join our membership at kingsacademy.com slash membership. And don't forget, to like, subscribe, and share.